ọba tó ṣe wípé òfin wálẹ̀ bí jábà wálẹ̀ bí ẹranko ó gbé àwọn ìlànà ó gbé wa lọ́wọ́ pé bẹ́ẹ̀ ṣe rèé bẹ́ẹ̀ ti máa gbé gbèsè bẹ́ẹ̀ sì ètò gbèsè yín lélẹ́yìí bákan náà ọ̀nà wo ló wá kò tún wá ní kó kíṣẹ́ náà máa fi làákà yí ẹ̀ kó wàhálà ló kíṣẹ́ náà léyà. torí wípé ẹ̀rí àwọn olùkọ́ wàá rí wípé ní tí wọ́n bá sọ fún wa wípé nǹkan báyìí ní kò kọ́ ma lọ́wọ́ náà bá ti ní.

ó rí pé ó ní dààmú púpọ̀ nígbà tó ń ṣeré ló ṣe máa kẹ́kọ̀ọ́ nù ṣùgbọ́n gbà tó ọba ti ní pílánì fún gbà tó wá kọ́ lọ́kàn tó mọ̀ pé èwo ló ti yẹ kí n tó pọ̀ o èwo ló ti yẹ kí n tó pọ̀ o níbi eléyà ọ̀pọ̀lọpọ̀ àsìkò ló ti lẹ̀ mọ́ lọ́wọ́ bákan náà níbi tó tún wá ronú pé ẹ̀sáǹpù wọn fẹ́ mú wá ẹ̀sáǹpù wọn fẹ́ mú wá ọ̀pọ̀lọpọ̀ àsìkò ló ti lọ kí la fẹ́ lò lábàdá eléyìí ni wípé ẹni tí ọlọ́run ọmọ pa ànábì níwè tí ó máa fi jíṣẹ́ fún wa ànábì ló ṣe wàhálà pọ̀ ṣùgbọ́n lọ́nà tó gbàjá sí rọrùn ọlọ́run ọba ànábì náà wàhálà pọ̀ ó ti fún níwè tí ó fi jíṣẹ́ ó ti ṣe àwọn nǹkan wọ̀nyí ní òfin fún wa wípé ìlànà àwọn ọ̀nà tẹ́ gbọ́dọ̀ gbà rí àṣẹ méjèèjì nínú sẹ̀mí ayé òkàlùkù wa náà tó kálukú fi kúrò láàyè ibi tó wà yálà àáfàá ni ọ́ ni òmàwé ni ọ́ ni ọ̀gá kan lọ jẹ́ níbi iṣẹ́ kan ni mọ̀ ipá àwọn kan náà ni wọ́n náà kọ́ kàkà tí ń jẹ́ kọ́ látara wọn àwọn yìí náà ni wọ́n ní bùkátà sí kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oṣù máa tọrọ àdúrà fáwọn náà gbogbo àwọn tọ́wọ́ kópa kan sí kejì nínú ìgbésí ayé wa tá a fi wúlò lọ́nà mọ́sàbáwa sanwó-ẹlẹ́sùn lóore.

bákan náà gbogbo tí tó wá mú ní rójú rí ọlọ́run láyé bí àtijọ́ pé dàlí kìí àmà ọlọ́run sábà fi sẹ́gun fún wọn bèrè àmà ti yára hàn wọn rọ̀ mí gbogbo wa náà pátá kọ́nà ń kọ́ gbàdúrà wa lápapọ̀ gbogbo tó kálukú ń fẹ́ lórí ọlọ́run kọ́ lọ́sà bá wa ṣe èyí tá a fẹ́ kọ́nà ń gbogbo ìjìnà sí wa a ó tàn tẹ̀síwájú nínú tẹ̀síru wa lẹ́nu níbi ayà ilé tí a ti sùn òun náà níbi tá a ti ń ṣàlàyé fúnra wa bọ́lá wọn bá àlékè ọlá bí ṣe ń kì wá nílọ̀ bí ṣe ń pè wá sí àwọn ibi tá a ti lè rí oore tọ́lá wọn bá àlékè ọlá ń sọ fún wa wípé ní gbogbo tó bá bá ní láyé èèyàn máa ń ṣe sùúrù ni látara kọ́ wá ṣe sùúrù àwọn èrè ńjẹ́ ńláńlá yóò máa jẹ́ tó tọ̀ bákan náà nínú àwọn àyà òun tó ti jẹ́ ká mọ̀ yí pé báwo láàṣẹ máa mọ ẹni tó ṣe sùúrù ẹni tó ṣe sùúrù òun ni ó kà á sí pé gbogbo ń tọ́ba dé báwọn láyé kọ́nà ń lọ pé ní àlẹ́ ni ẹ̀dá aṣọ ọba tí òun sì bà. ẹ̀yẹ̀ bí yóò ṣá. àbí kọ́ ẹ pé ìmọ̀ sí ọlọ́run bá wà mẹ́ẹ̀ wọ́n tún wá gbà yí pé èyí tó tẹ́ àwọn lọ́rùn nínú tó bá wọn èyí tí ó sì tẹ́ àwọn lọ́rùn nínú tó ṣẹlẹ̀ sáwọn ẹgbẹ́ bá tó yẹ pé tó bá jẹ́ kù sí ibà tí ò ní dùnmọ́ nínú ní ọ̀jẹ̀ wọ́n gbà yí pé kò sẹ́ni tó tún lè mú kú òǹbẹ̀ náà àyàfọ́ lọ́rùn wọ́n wá darí gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ wọn wọ́n darí sọ́dọ̀ lọ́wọ́ bá yẹ́yẹ́. jẹ́ tiwọn lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n wá bẹ́ẹ̀. ọ̀kan nínú àwọn olùmẹ̀sìn bàbá wa Muhammad sọ́ọ̀lì alimujid nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn ilé tí wọ́n ṣe wọ́n jẹ́ ká máa àwọn àǹfààní wo ló wà àwọn èrèǹgẹ́ wo ló wà fẹ́ni tí wọ́n ṣe sùúrù wọ́n sọ àwọn jáde láti máa lọ kọlá àti máa dìtà lẹgbẹwà Muhammad sallallahu alayhi wa sallam bàbá ní àkọ́kọ́ nínú tí ọmọ jẹ èrè jẹ ní tọ́ba ní sùúrù òun náà ní àlùbáláhù ó ń tọ̀ látara kó ṣe sùúrù yóò là ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọ̀la ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ìkẹ́ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bàbá ní ká lọ lè wò á rí i pé ọlọ́run bá àlejò ọlọ́run rẹ̀ nínú alukur'an rọ̀bátọ̀ báyìí náà sọ́bìrì wàlùbálà òun náà kí máa so sùúrù àti ọlà kí máa so papọ̀ mọ́ra wọn nínú alukur'an wọn a máa pẹ̀lú ẹ̀kọ́ wọn nínú alukur'an tó lọ́n sọ pé yá ayé wọn. واتقوا الله لعلكم تفلحون eléyìí nínú súrátù Al-Imran àyà tó parí Al-Imran lọ́wọ́ wọ́n yọ lọ́wọ́ máa lé ní ọdún wọn pé ẹ̀yin tẹ́ gbàmí gbọ́ lòdòdò ìsìmìrú ẹsẹ̀ sùúrù wàrọ́ọ̀bì tún wàsọ́ọ̀bì rán ẹsìn lámúmọ́ra wàrọ́ọ̀bì tún ẹsìn nú ẹ̀mí ẹ wá páyà wá lọ́wọ́ ọlọ́ni làálà pápá yìí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ṣe sùúrù tẹ́ nítẹ̀ mọ́ra tẹ́ láàmú mọ́ra tẹ́ dàmúrò ẹ̀mí pé kò sí kankan tó bá ní láyé tí ò ti ṣẹlẹ̀ sáwọn kan rí kò sí tó bá ní nínú tí ń já ìnira láyé tí ó lè pò torí pé ẹni tó mú wá bẹ́ẹ̀ kú ó sì lágbára láti sọ ohun tó bá wù. Inna Allah ala kulli shay'in qadir ọlọ́wọ́ báyìí ọba tó lágbára lórí ohun ní bí ìtẹ́kọ́ bá ń bẹ lára rẹ lójú òtí ọlọ́run màá pé ọlọ́wọ́ báyìí náà lọ́ba tó ti sọ ní ọ̀run. ní ẹnu ọ̀sán yìí ní gbogbo ìnira tó bá ní láyé ẹni tí gbé ìnira kú òun náà lọ́lọ́wọ́ bá tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní tẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ là wọ́n ta bá wọ́n rẹ̀ àdìgbò lọ́wọ́ bá àdìgbò ọlá àlákọ̀lẹ̀bàlá bí màjìmọ́ ìhádìí ìgbìmọ̀ ó so ọlà ó so papọ̀ máa gbogbo àwọn nǹkan tó kà kalẹ̀ kéèyàn onísùúrù kó ní tẹ̀mọ́ra kọ́lá mọ́ra kó sì ní ìbẹ̀rù ọlọ́run kó sì páyà ọlọ́run bẹ ní èrè jẹ ọ̀là wà fún ni a rí i pé gbogbo nǹkan yìí náà papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n sùúrù náà jẹ́ kàmẹ́ wọn lákòókò nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú tí ó máa já èrè jẹ tí ó máa já èso táàrí kan jẹ látara pé a lágbájá sùúrù tó wá sí láti jọ ìkíni ọ̀rẹ́ tẹ̀ mbẹ́ àwọn nǹkan tó wọ́n sùúrù mọ́tẹ̀ ọ̀kan níbẹ̀ o nínú tí ó tún máa jẹ́ èrè jẹ́ onísùúrù òun náà ni ádámù ẹ̀lẹ́mùsùlán ó ń tọ̀ òun ò ní kòkó láéláé ó ń tọ̀ òun ò ní wà nù ẹni tí ó ṣòfò láyé àti ìwà ìdí àrùn bàbá ní kíni táwọn jẹ́ káwọn sọ bẹ́ẹ̀ wọ́n torí pé ọlọ́wọ́ bá lè fi ọlá akama akama ọmọ òbẹ̀rẹ̀ mùsùlán alábàdì kàrá bánà ìsàn wọ́n torí pé ọlọ́wọ́ bá lè gan ló wáyé pé tọ́ba làwọn àsìkò kan gbogbo àwọn èèyàn pátá ni wọ́n wà ní òfò gbogbo àwọn èèyàn kan wọ́n wà ní àdánù gẹ́gẹ́ wọn lọ́ba àdìgbò láti sọ nínú suratul Asr àyàfẹ́ tọ́ba nígbàgbọ́ àtọ́nísẹ́ eré àtàwọn tọ́ba yóò ní sùn lọ́wọ́ ìwé wọn láṣẹ ẹ̀rí ọlọ́run ní owó bí àsìkò ọ̀rẹ́ ọbí ayé kura ọlọ́run ní ìtàn ìlẹ́ni ń sá àdàlà bí ó ń sè ọmọ èèyàn gbogbo àwọn ọmọ èèyàn gbà náà wọ́n wà nínú òfò ẹni ọkọkọ pé ọ̀rọ̀ yìí wá aláwájú èlè kò mọ ọ nígbà tó wá gbé wá ní kùmú mi gbogbo àwọn ẹni wà nínú òfò tó bá lákẹ́mẹ̀ òkú àyínà làbá máa mú àbá kú sínú ìdààmú pé à ìran èèyàn náà mọ̀ làwa náà pípa àwọn náà wà nínú òfò ni bọ́lá tí wàá sọ àwọn kan bẹ́ẹ̀ ní òfò òun ò sì ní bọ́ bẹ́ẹ̀ tó tó mi lẹ́nu pàdé ọlọ́ bọ́lá wọn bá wọn. ṣùgbọ́n ọlọ́wọ́n ọba àlejò ọlá ó gbé ìlànà kalẹ̀ téèyàn lè fi bọ́ ní òfò náà téèyàn lè fi bọ́ ní àdánù náà tó fowó oníjẹ́ téèyàn nínú ọ̀nà tó fòfin níjẹ́ téèyàn ọlọ́wọ́n ọba ọlá ó bá sùn déédéé sọ́nà ń wà á mi ló sọ̀lẹ̀ ha tó sì ní sẹ́ẹ̀rì lọ́wọ́ tó máa sì sẹ́ẹ̀rì iṣẹ́ dáadáa níṣẹ́ wọ́ wa bẹ́ẹ̀ tí lọ́kàkà wọn àwọn náà ní kọ̀ọ̀kan wọn rí wọn ò ní jọ ẹni ọlọ́run lọ́kàkà kókó àwọn àti kókó àwọn àtàrà wọn kádẹ́nu èsù ẹni ọlọ́run lẹ́lòmíì lójú ṣùgbọ́n tó bá kú òun nìkan ní kọ̀kọ̀ ẹni èsù ni òun náà má bẹ́ẹ̀ kìí ṣerú àwọn eléyìí lọ́nà ọba àlekè ọlá ń sọ yọ máa náwó yọ máa tọrẹ àwọn èèyàn máa lè bá ẹgbẹ́ rí tọrẹ ah, tọrẹ ni eléyà jọ wá lójú ànábì náà ti sọ kalẹ̀ wípé ní ẹlọ́jọ́ da yín lójú bẹ́ẹ̀ ni kábàá lòun náwó lọ́yẹ pé ti ń ná yìí kìí ṣe tọ́mọ́ láyé sàádù ìkápá òní kúkè lọ́lẹ́ bá ọlọ́run nínú tó ọba lọ onítọ̀ ná ńlá tọ́yì tó bá dáa ní ogún gbèdọ̀dọ̀ lọ tó fi sọ́n fún mi pé kíni o iná lọ́ tọ̀yì bọ̀ láàyè àgbàdo ńlá tọ̀yì bà torí ìdí eléyìí àwọn tó ní sẹ́ẹ̀rẹ́ lọ́kàkà àti kọ̀kọ́ pàtàwá sọ́wọ́ bẹ̀rẹ̀ láàpọ̀ tí wọ́n tún máa wá ṣèkìlọ̀ fún ni pẹ̀lú òdodo kọ́dà wa táwa sọ ọbẹ̀ sọ́bẹ̀ wọ́n tún máa ń ṣe wá àti kéèyàn oníṣòwò fún yàn. a rí wípé nínú àyà yìí náà sùúrù náà jẹ́ kan nínú tó lè jẹ́ kéèyàn bọ́ níbi tí ń jẹ́ àdánù níbi tó lè jẹ́ kéèyàn bọ́ nínú wàhálà inú òfò. bákan náà sùúrù ṣíṣe ó tún lè jẹ́ kéèyàn jẹ́ kan nínú ẹni tí ó ra àforíjì ọlọ tí ó sì rí ẹ̀san tó tóbi látọ̀dọ̀ ọlọ níbo lọ́wọ́ ti sọ eléyìí nínú Suratul Hud láyà ẹlẹ́ẹ̀kọ́ kàlá rúti bàtẹ́lẹ̀ mákébírọ́tù wàlà ájírù àlìkẹ́bírù alásọ́bùrù ọlọ́run fi sòwò sẹ́ ó fi sòwò oṣù ó fi sòwò ọ̀yà fún gbogbo ẹni tí ọba ti jẹ́ onísùúrù kí nìkan náà àforíjì ọlọ́run àti ẹ̀san tó tóbi pẹ̀lú pé ó tọ̀hún sì níṣẹ́ rí ọlọ́run bá àdìgbọ́lá ní ìlẹ̀lẹ́dí iná sọ́ba rún wà á mi ló sọ lè ha ìlà ìlà ọ̀hún ẹni ẹlòmíì ti tó fẹ́ràn àbáàdé kọ̀ọ̀kan kó wọn máa fẹsẹ̀ rìn yóò wá gbé mọ́tò rẹ̀ fáfá gbé àbẹ́ẹ̀ máa gùn jàmá ẹni wọ́n ajá wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afáànà lẹ́yìn tó dà máa bá sẹ́bẹ̀ tó bá tún dúra rẹ̀ lẹ́ báyìí sẹ́bẹ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yìn alùfáà sẹ́bí wọn náà lẹ́ẹ̀ tó sọdẹ́rú yín tẹ́wàá gba gbogbo tó ní ẹ pàdé ọlọ́run jọkà ó kún tẹ́lẹ̀ bọ́lọ̀ tàbá la fẹ́ jọ ànábì tí táwọn èèyàn bá wá ń pàlù kúránì lẹ́mọ́ wa la tí wọ́n á ní kẹ́ ẹ máa sì í lòlù lóòótọ́ ojúṣe mùsùlùmí òun ni kán sàpánlé àwọn àbá àtàbà dòkì ọlọ́run pápá jùlọ àwọn àbá àtàbà jẹ́ àbá àkọ́ máa ń kéwù torí wípé sacrifice kan làwọn ti ṣe yẹn. lórí wípé àwọn ò ní máa ṣiṣẹ́ kankan ju káwọn máa kọ́nà lọ káwọn máa ṣàlàyé àlámọ̀jọ́ rẹ̀ sí fáwọn èèyàn sacrifice kan làwọn ti ṣe wọ́n ti ń ṣiṣẹ́ ti yín náà papọ̀ iṣẹ́ tí wọ́n náà ń lọ ṣe iṣẹ́ ìjọba ló ṣe ni iṣẹ́ ọwọ́ kan ló ṣe ni wọ́n yẹ kí wọ́n náà mọ̀ wípé àbá àti rẹ̀ ń ó ti ń ṣiṣẹ́ papọ̀ wọ́n lè gbọ́dọ̀ ní àwọn kan

olùkọ́ àbá wa Anas bin Malik ìyá rẹ̀ lọ fún anabi ní pípa ànẹ́bí ọ̀sá tiẹ̀ máa ránṣẹ́ nẹ́bí máa pè ní Bọ mọ̀ọ́sọ̀ bọ̀yá ọmọ ọ̀dọ̀ ànẹ́bí ẹ wá wò kátó lọ́mọ ẹ̀hún náà níwọ̀n àyíká rẹ̀ ó ròyìn ànẹ́bí subhanallah ó ní ọdún pé orí ẹ̀ ò pé àníbẹ̀ kò sì sọ́mọ́ ẹ̀ bó sóhun lílẹ̀ yìí ẹ dákun ọmọdé la pé o sọmọdé ò ní wù ọmọdé dandan ni kọ́ ọmọdé wù ọmọdé ṣùgbọ́n látara sùúrù tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ àníbi àníbi ṣe àgọ́ àfọ́ àbáwọ̀ anẹ́sì débi pé nínú sọ̀ábà tó lówó tá àbáwọ̀ anẹ́sì lẹ́yìn àbáwọ̀ abákúmọ́tà àbáwọ̀ abákúmọ́tà lọ́tọ́wọ́ kéré ó ní owó ó tún bímọ ẹ̀mí ẹ̀ tún kùn láyé ṣe bẹ́ẹ̀ lómìn ṣe bí ibi tó gbé àbí bàbá tó bí òun náà lọ́jẹ́ sábà bí orí ibú ẹ̀ ìyá tó bí náà lọ́jẹ́ sábà bí orí ibú ẹ̀ níbi kan wọ́n ti ṣe kankan torí pé olórí ikú ọmọ òun jèrè yọmọ wa súnjọ olórí ikú ọmọ òfò ló ṣe gbogbo ọmọ wa síjọ kílẹ̀ ní kílọ̀ sì ṣe bóyá ọ̀ràn ṣẹ́ owó sọnù àbóní ọgbà òkun wa nílé àwò fọ́ àbóní ọgbọmi wa ọ̀dà mi sórí orí bẹ́ẹ̀dì àbórí rọ́ọ̀gì gbogbo rọ́ọ̀gì olórí ikú ọmọ tó bá gbogbo rọ́ọ̀gì jẹ́ subhanallah tọ́ba wa ya tó rí ikú bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sọ́nà yọ̀wọ̀n ayájú lẹ́wọ̀n bá ká pé dákẹ́ gbà mí kò sí kò tó dáwọ́ láyé lọ́yọ̀ sí dáadáa wọ́n á sọ ẹ̀ kókò nísàsẹ̀ yọ ni ó ti bàá kó ti bàá ni. àbá wa alẹ́ oníjọ́ kan anábìyẹ náà ń gẹ́gẹ́ bí ìsìn ó lóun ọ̀gbàgbé ọ̀rọ̀ náà ó lóun wá tilẹ̀ wọ́n wá gẹ́gẹ́ bí ọmọdé ó lóun ti gbàgbára ale bàbá mi tó ti ṣeré ale bàtò la kọ́ ọ́ra àwọn ẹ̀gbẹ́ ya Anas ya Anas bí wàá Tu bá ya ṣeré ó lóun ti gbọ̀n pé nǹkan ṣe wúlò ní ẹ̀tọ́ náà musola tá a lọ òun tó ti ṣeré lọ wọ́n kọ́ ọmọ rẹ ọmọ rẹ tọ́ ránṣẹ́ tó o bá bá mi ti ṣeré kí ló ṣe fún tí gbàgbé olórí kó àbíkọ́ àbíkọ́ kàtí ẹ̀kọ́ kaka sùn ẹ̀dá kẹjá bá ṣe sùn pé mọ́jà bá yá àwọn jẹ́ fi oró mú àmàlà kò ní fi wọn ọmọ wò àmàlà gbóná sí wà bẹ́ẹ̀ kò ní fi wọn ọmọ wò yóò lẹ̀ mọ́ wájú ẹlòmíì ò ní fi abọ́ kò ní fi wọn ọmọ wò yóò sàn mọ́ wájú ẹjẹ́ àwọn ṣe sùúrù torí ọlọ́run ẹ̀kọ́ ni abala sùúrù la wà lọ́wọ́ ló mú wa rántí àbá wa náà sọ gbogbo àdìsí yìí náà wà ẹni gbogbo ẹsẹ̀ ní dára o àbá wa náà sì ni sẹ̀mí tún nàbí yà sallallahu alaihi wasallam yóò lè jẹ́ ká máa bá àbáwá ní sèbí ọ̀rọ̀ kalẹ̀ gan mọ gbọ́ lẹ́nu ànábì báyìí sẹ́yìn pé kò sẹ̀ nídìí ká ta kó a ti sọ ọdún èèyàn tó jẹ́ náà ní gbé wọn lóun gbọ́ tá ànábì sọ báyìí ó túnbọ̀ pé ọ̀rọ̀ yẹn kò sẹ̀ ká jiyàn rẹ̀ ó ní mo gbọ́ tá ànábì sọ báyìí pé inna Allaha qala idha ibtalaytu abdi bi àbí ìbàtẹ́ ìmàsọ́bàrọ̀ àwọn tó kú mí ní kùmálí jannah abẹ́nìkan ó ní ọlọ́wọ́n bá àlejò ọlá sọ pé tí n bá tẹ́sí ẹrú mi wò tí n bá dán wò tí n bá gba àwọn nǹkan méjì kan tó fẹ́ràn jù nǹkan méjì téèyàn fẹ́ràn jù nínú àgbà téèyàn fẹ́ràn nínú ara èèyàn bóun bá gbà á fàṣọ́bàrọ̀ wọ́n wá ṣe sùúrù lórí ẹ̀ àwọn tó kú nínú kùmọ̀lì jánà ó ní ọlọ́wọ́n bá àlejò ọlá ọlọ́wọ́n bá àlejò ọlá ó lóun ó fi àlìjánná pààrọ̀ tàbí kéèkì tó ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á ní kí nìkan méjì tí ọlọ́wọ́ bá àlejò látọ́ka sí bì wọ́n ní tọ́lọ́wọ́ bá àlejò látọ́ka sí bì nìkan ni òkú náà lójú ẹ̀ méjèèjì tọ́lọ́ ń gbà ẹ̀ pé nù kàtà ẹ̀kẹ́ ká ọlọ́run ó ti ṣe báyìí kọ́ wá sọ ọmọdé tí òní náà wọ́n bá ẹlòmíràn bá lè ṣe lóhun sọ àníbi ni tó ṣe òun lóòótọ́ kò ní wùwà kọ́lọ́wọ́n gbà fún ẹ̀ tọ́lọ́wọ́n bá gbà tiẹ̀ tọ́lọ̀ wà kọ́ máa lọ́wọ́ kọ́ àkókò kó lè rà lè jẹ́nà lọ́wọ́ síbẹ̀ ara kíni o ara sùúrù ni wọ́n mú ìyàwó àlẹ́bí mú ìyàwó gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí nǹkan kan nù kátà àwọn afẹ́jù kìí sọjú nìkan kópa ní nǹkan kan bá ṣẹlẹ̀ sínú àtọ́ náà bá ṣe sùúrù sùúrù rẹ̀ náà lè jẹ́ kan nù kùn bàtẹ́ ìlú gẹ́ẹ́ ọmọ àlìjẹ́nà bákan náà àdéhùn tìmí náà fún mi wá tó jẹ́ káwọn yìí pé kìí àbá àbúrò rẹ̀ lùpàdé wa wọ́n lè ti sọ ọlọ́run sọ fún wa pé máàlẹ̀ abdul mọ́mìnì ìdíjàzá ìdá ọ̀bátún sọ̀bíyà mẹ̀nẹ̀ áàrí dùnìyà kúmọ̀ ìtàsábà wù ilẹ̀ àlìjẹ̀nà àti káàdì sí nínú gbàtà tẹ̀sí lọ́nu tẹ̀sí ìrìnnú kẹfẹ́ tàbí sàlàyé ọ̀rọ̀ wọ̀. alẹ́ mi sọ fún wa pé tí n bá gba àyànfẹ́ ọmọ èèyàn kan láyé tó fẹ́rẹ́ gbogbo àlọ́ ìyá láyà mẹ́ni àbí dúkìá ni àbí kankan ni túmọ̀ ìtàsábà kú wọ́n wá gba ikú tọ̀ tọ́lọ̀ ń pa àwọn náà kọ́lọ̀ ń kó pa àlejò sùn fún kọ́lọ̀ ń kó sàbóyún yẹn fún wọn lórí ẹ̀ kọ́ òun ṣe sùúrù òun gba kámú kò sí nǹkan tó wọ́n ṣe wọ́n ní kò sí nǹkan tí wọ́n jẹ́ sùn tọ̀ wọn o bá ilà àlìjẹ́nà àlìjẹ́nà náà máa jẹ́ sùn tọ̀ sùn tọ̀ lẹ́sìn tọ́wọ́ alẹ́ alẹ́ abala ilé sọ yìí náà àwọn ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀ àdìsí mi náà tó wà ètí arábìnrin kan tọ́jú sí wípé àárẹ̀ kan máa ṣe bíi kọ́ dákú kó ṣubú lulẹ̀ ọ̀rẹ́ lè bá níbi ká lẹ́gbẹ̀ẹ́ sàdúrà fún ó sì wọ́n pé tọ́lá lẹ́gbẹ̀ẹ́ mi lè sàdúrà fún àdúrà níbi èyí dá òtù ẹ̀ táwọn lẹ́gbẹ̀ẹ́ mi sàdúrà fún yàn yọ́ pàdé oníwàá ara pálá ọdún àlẹ́gbẹ̀ẹ́ ká lẹ́gbẹ̀ẹ́ sàdúrà fún un gẹ́gẹ́ bó ti ẹni pé àwọn ẹni ọlọ́run náà àwọn èèyàn máa fẹ́ kásàdúrà fáwọn pàdùn àdùnmọ́ náà sí ìyá máa yára gbà bí a bá wa ìmáàmù amẹ́kùn náà bẹ́ẹ̀ àwọn èèyàn máa lọ bá wọn náà wọ́n kẹ́kọ̀ọ́ wọn fi gba ara ẹlẹ́ni pé èmi ò ní sàdúrà fún yín o èmi náà bùkátà tèmi náà pọ̀ kí èyí tara mi náà yẹn báwọn ẹni ọlọ́run ti ṣe náà èmi náà ò rí tara mi yẹn ẹ̀dá kò ní máa kú lọ torí kí ni kẹ́ ẹ má bìlẹ̀ sọmọdé ọlọ́run sebo wọn làwọn yẹn lọ pa ẹ wọn yẹn lọ polongo ara lórí rédíò kẹ́ ẹ má ká gbà wọlé àwọn náà sì pèrè alẹ́ mi ọlọ́run ẹ ẹ sàyẹn bàbá àti wọn kóra wọn lórí rédíò kẹ́ ẹ má ká gbà wọ ọlọ́wọ́ kankan nù tí fún ọlẹ́gbàlẹ̀ kẹ́ ẹ má kó bọ̀ yọ yẹn dùn bí ọba jẹ́ sí pé wọ́n gbọ́kànlá nìjànú wọ́n sì gbọ́kànlá àwọn àyà àgbà kan tí wọ́n jọ dasẹ́ pọ̀ ṣùgbọ́n nítorí pé ọlọ́run ọba náà ni ó pè tẹ́mi rẹ̀ ọba lẹ̀ sí wípé dandan tó o bá ti ṣe kó gbà kó ṣe lójú ẹsẹ̀ náà kò ní máa sọ báyẹn pé máa pàdé ayé bọ̀. àbáwọ̀ ahmadu abẹ́lì nínú ta ẹ̀ wọ́n ti jọ́ kan arákùnrin kan ọlọ́ọ̀bá àbáwọ̀ ìmọ̀ ahmadu abẹ́lì ó ní ìlà báwa lọ́kùnrin abẹ́lẹ̀ òun mọ̀ gẹ́gẹ́ bí olùbẹ̀rù ọlọ́run òun sì mọ̀ gẹ́gẹ́ bí àbá ìyá òun bẹ lórí ààrẹ láti ká ọjọ́ mi láti fi ọdún mélòó kan sẹ́yìn dákùn báwọn bẹ lọ́run kọ́ lọ́wọ́ báwọn fún yàwọn lálàáfíà àbá wa fẹ́ fún àbálẹ̀ ní à kọ́sà tèmi náà pọ̀ mi ì tí ì mi ì tí ì lọ́rẹ̀ mi ì tí ì rí yanjú àmọ́ ìyẹn kan tèmi náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ìjọ́nà ò tí ì ṣe fún à ah, ilé ilé tó bá tiẹ̀ ikú dákun ilé ṣe dákun máa gbé lọ. arákùnrin yìí ó wo máa wo máa wo àní ọmọ ẹ lọ à ah. arákùnrin yìí wá jáde arákùnrin yìí wá sunkún kí wà tẹ̀kọ̀ wá sí báyìí tẹ̀wẹ́ pé nínú ṣe sí àwọn èèyàn nínú tí ó yẹ kó wá tí ó wá sábà wá sẹ́mi àwọn èèyàn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ táwọn ọmọ èèyàn lé kò ní pẹ́ ah, àṣàṣì tí wàá dojú ẹ̀ àwọn tí ń tẹ̀lé òun wọ́n tún tẹ̀lé òun lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀hún náà wọ́n tẹ̀lé òun lọ́dọ̀ àbá náà káàbọ̀ tó sanu àwọn àbá tó lówó lè ṣe àwọn tẹ̀lé òun lọ́dọ̀ àbá. arákùnrin wa jòkó wa sọmọ òun lọ kó lọ́rọ̀ wọn wá já sí báyìí kó lọ́rọ̀ wọn wá já sí báyìí ìyá kan wá ń bẹ ní sábà máa wà lọ́dọ̀ ìmọ̀ọ́mù dáadáa ìmọ̀ọ́mù wà lọ́dọ̀ àbá wọ́n ní yà wọ́n wá jáde pé àmọ́ sùn kún un bí màmú tí màá ṣe nu ìmọ̀mú ọbẹ̀ ọbẹ̀ lọ́hùn ìmọ̀mú ọbẹ̀ lọ́hùn ìmọ̀mú ọ̀fẹ́ kan padà wá lọ́hùn wá dúpẹ́ ni o ẹ wò pípa tí wọ́n sọ pé máa lọ àdó àyàn gbà. sẹ́yìn pípa tí arákùnrin bá délé tádùn àrẹ bá dúró ti fẹ́ lọ́tọ́ dandan ni kó máa padà bọ̀ wáyé pẹ̀tọ́ áà àbá àdó àyíká o yóò dẹ̀ ní lálójú àbá ọ̀fẹ́ lọ́dọ̀ ọlọ́run tóun ti ń jẹ́ ni ńlá kó wọn máa jẹ́ ńlá lọ́dọ̀ ọlọ́run bọ́tọ̀ wá jẹ́ ìkẹ́kẹ́ rẹ bọ́tọ̀ ọlọ́run gan ni ọ́ tó tún lọ polongo ara rẹ lórí rédíò lórí tíìfì ẹ pàdé lórí òkè kìnnìkà wọ ọ̀hún dà lọ́bi kẹ́sí wípé àwọn ènìyàn ọlọ́run ẹ̀sẹ̀ nídìí ká yẹ máa polongo ara wọn bí ẹ bá tún wá bá wọn gan ó tún wọn sá wọlé ẹ má dákun mọ́ kókó bá mi ẹ má bàtẹ́ mi jẹ́ ìyá ìwà sọ wárákùnrin pé à yọ̀bọ̀ ọbẹ̀ lọ. arákùnrin wọ́n sá nujú nù pé tọ̀ èyí ti lóhùn òní bá bẹ̀ lọ èyí tó wá sọ pé yọ̀ bẹ̀ sẹ́yìn lẹ́ pa á láṣẹ ni wọ́n sá fi ìgbàgbọ́ kú omi ẹ̀ pé tọ̀ làwọn sá gbọ́ o. jama wọ́n ní arákùnrin tí ìyá rẹ̀ ti lè dìde láti dá àwọn ọdún mélòó kan sẹ́yìn ìyá àná lọ́pàdé arákùnrin ẹ̀ lójú ọ̀nà òun ló pàdé rẹ̀ lójú ọ̀nà ìfẹ́ káàbọ̀ kátàárọ̀ ó wá ya wọn lẹ́nu pé àbí ah, mi kọ́ ìmọ̀ ẹ̀ tá a ti dààmú dààmú látijọ́ yìí ó wá ya lẹ́nu jàmá nínú ìtàn yẹn ó fi yé wa pé àdúrà tí màmú ń ṣe párákùnrin ti lọ tán ni màmú ti kúrò lé pé ọlọ́run dákùn ní kí n ṣe o dákùn sábà fúnra rẹ̀ lálàáfíà bá a fúnra rẹ̀ lálàáfíà o ọlọ́run sì gbọ́ kí wọ́n jẹ́ láwọn ò gbọ́ torí kó olùbẹ̀rù ọlọ́run ní mọ́mù náà tí wọ́n tí wọ́n àbá àkọ tí ló wù tí wọ́n lò pé káyọ̀ ọmọ pádùn àwọn bọ̀ wá ìwọ àfóhùn sì ná tí wọ́n lò pé káyọ̀ ọmọ pádùn àwọn bọ̀ wá ìwọ àbá àgbájú ẹ̀ kọ́ wa nẹ̀ tí wọ́n lò pé káyọ̀ ọmọ pádùn àwọn bọ̀ wá dọ̀rẹ́ nígbà tó sì jẹ́ kó jẹ́ èèyàn náà àti ìtànjẹ ni wọ́n wá mẹ́rẹ́kù lọ́pọ̀lọpọ̀ náà wá káàkiri torí ìdí eléyìí àwọn ẹni ọlọ́run àwọn náà máa ṣiṣẹ́ bá àdébì ti ṣe àdébì máa bẹ̀ lọ́wọ́ ẹni wá bá lọ ẹni wá bá àdébì ká lọ́wọ́ sàdọ̀ àdébì sàdọ̀ àwọn ṣùgbọ́n ká gbọ́ yé o àdébì sọ pé àdó àtọ́ gbé wáyé mo lò kí n ṣiṣẹ́ ẹ̀ mo kò béèrè kí n ṣiṣẹ́ ẹ̀ tó wáyé pé báńkà ni ọ̀tọ̀ ni chájì tiẹ̀ ẹ̀dá ẹgbẹ́ kọmíṣánná ni ọ̀tọ̀ ní jáàgì tiẹ̀ ẹ̀dá ẹgbẹ́ sẹ́nẹ́tọ̀ ni ọ̀tọ̀ ní jáàgì tiwọn àwọn ìjẹ́ onírúyà aláta ẹlẹ́fọ̀ọ́ jáàgì tiwọn náà ọ̀tọ̀ ni ànábì òde jáàgì ẹnìkan ó mú iye kan wá fún òun tó bá ṣàdúrà arábìnrin wa lọ bá ànábì bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀dẹ́gbẹ́sàdúrà kí lànà ìwọ́n sọ fún un anabi sọ fún mi pé ìrẹ arábìnrin yìí nṣí ìtasọ̀bát wàlá kẹ̀lìjẹ́nu tọ́ba sì fẹ́ tọ́ba lè ṣe sùúrù pẹ̀lú nítorí ṣé ọ̀ ààrẹ ti ṣe ọ̀ yìí kọ́lọ́wọ́ ta rẹ̀ kó fún aládìgbẹ́ náà kọ́ ẹ̀wọ̀n tá anabi sọ ẹ̀wọ̀n tá anabi sọ níbi àdéhùn yìí ẹ̀kọ́ mọ̀ wá bẹ́ẹ̀ ànábì ọ̀dà kẹsíbẹ̀ o ṣùgbọ́n ìta ànábì kọ́kọ́ sọ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ ànábì ní ṣí ti sọ̀bárìtì wàlákì ìjẹ̀nà tó o bá fẹ́ kó o sì ṣe sùúrù lórí àárẹ̀ tí ti ọ̀ yìí kó o tara rẹ̀ láti jẹ̀ náà ṣé bí nǹkan kan ti ń ṣe ọmọ ṣé bí lẹ́nu mi tara ẹ̀ tó dé lẹ́bọ̀ sí àọ́rẹ̀ ọmọ rẹ̀ ni orúkọ ọmọ rẹ̀ náà ló fi Islam lẹ̀ àwọn kan ní kọ́ bọ̀ lọ́dọ̀ ti tàwọn yóò dúró sí i níbi tó ń pọ̀ rẹ̀ mọ́ náà ni àyájú ọmọ ni àjú ọmọ là ń ṣe níbi tó ń kẹ́lò mi lọ lè bímọ síbí òun níbi lọ lè bọ̀ ọ̀ṣun Òṣogbo níbi kẹ́lò mi lè bímọ òun ni wọ́n ní kọ́ ọmọ wa pa ewúrẹ́ láàrin ọjà ìtàlọ̀ pa ewúrẹ́ láàrin ọjà ọ̀gá òun náà wá dìde mẹ́rin wọ́n á ní ó tún jó ni ó jó díẹ̀ sí o òun náà wá lọ pa ewúrẹ́ láàrin ọjà ọ̀sà ìmọ̀ yìí pé à ń pọ́ máa wọn náà ṣe máa wà láyé bí ewúrẹ́ náà máa wà torí báwọn àjẹnú náà wọn fẹ́ papọ̀ fọ́ tó wáyé pọ́ mọ̀tọ̀dọ̀ ọlọ́run ó ṣe wá jẹ́ sí pé wọ́n pè wúrẹ́ kó tóbi àtàwọn akọ́mọ tí ọlọ́run fẹ́ fún ọ látọ̀dọ̀ ara kò ní ìdíkọ́ pé wúrẹ́ kó tóbi kò ní mẹ́ta. bímọ olùkọ́lùmí fẹ́ nípò olùkọ́lùmí ń wá owó ṣébi torí ẹ̀ náà lẹ́lòmíì lóbi lọ́ọ́ lè ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kò yẹ kọ̀ọ̀pọ̀ bá àdìsí yẹ pé ó lè jẹ́ pé nítorí tọ́lọ̀n fi ṣe nǹkan òun fún un tọ́lọ̀n ò pé kí nǹkan òun kù lára ẹ̀ torí tọ́lọ̀n ò pé kó tó lówó ńláńlá torí tí ò fi tíì tíì bímọ oníkálì jẹ́ náà wà sọ̀rọ̀ wọn lọ́wọ́ ni o kí láǹfààní ọmọ tó fi tọ́ tara rẹ̀ dèrò náà kò sáǹfààní kankan bẹ́ẹ̀ torí pé o bí ma ọmọ àwọn náà lọ́wọ́ aṣọ kùbá tó fi dérò náà ọ̀bì rẹ̀ ọ̀sọ́tì ẹni tó jèrè òun lẹ́gbẹ́ pé ọmọ tó bí torí látara ọmọ tó bí ló fi láàyè jẹ́ náà ó ń tọ̀ òun ló jèrè torí pẹ́ lómi ọmọ tó bí náà ni ó fi tó dé láàyè jẹ́ náà torí kó ṣe ojúṣe tó yẹ kó ṣe lára ọmọ yìí tó fi lé lójú rí ọlọ́run kó ṣe gbogbo iná bá ṣe lé ìrọ́jú ọ̀la jẹ́ náà látara eléyìí alẹ́mi sọ bẹ́ẹ̀ fún alẹ́mi ni wà ní ṣí ti dà ẹ́ kò wọ́ra tó bá yẹ kó bá yẹ sísun lò kí n bẹ ọlọ́wọ́ bá fún ayò àbíyáká ó ṣe kẹ́ni ó fún ọlá làbíyà lórí alẹ́ tó ṣe ọ yìí bàbá ọ̀la asibẹ̀ alẹ́mi arábìnrin tọ́ asibẹ̀ bí ṣe sùúrù òkè nìbàrà ìgbẹ́ náà ẹ wò ká tó bá ṣe wọ́pọ̀ ẹ wò ká ẹ wò tó ń ṣe ìyá ẹ wò tó ṣe sàmúrẹ̀ ó ní ìrẹ́ ànábì àlìjánà ló wù mí máa ṣe sùúrù ó kù mọ́ ẹgbẹ́ ọgbà rẹ̀ tí ń ṣe owó tí ń ṣe wòlíì òkòlè lọ títí ìlàyìn àsìkò ráńpẹ́ náà ni wọ́n wọ́n ṣe sùúrù fún wọn lálìjánà wọ́n àpapọ̀ aláti ìní àtàkàṣọ fanimu wọ́hání àlà àtàkàṣọ ó ní ìlà àdébí nǹkan ní wàá fẹ́ kọ́ ọbẹ̀ lọ́wọ́ sí fún mi òun náà ní kọ́ ọbẹ̀ lọ́wọ́ fún mi kí wọ́n fi jẹ́ sí wípé ní ti ń ṣe mí màá tún máa wá lọ lè polongo ẹ̀ káàkiri fáwọn èèyàn màá tún máa bá wa ṣírí mi àwọn èèyàn káàkiri gbàgbé náà tún mọ̀ lè bá ṣe yẹn mọ́ abẹ́rẹ́ kan kọ́mọ lè fi pa ara ẹ̀ wọ́n máa sọ mí ní ẹ̀yẹ káàkiri bí ọba ṣe mí wọ́n máa ṣe mí ṣùgbọ́n kọ́mọ sọ mí ní ẹ̀yẹ káàkiri èyí tó kàbẹ́ lọ́wọ́ lórí nìyẹn jàmáà ó fi hàn pé kéèyàn ṣe sùúrù èyàn lè tara tara ẹ̀ lábala eléyìí àwọn àyà tó sọ̀rọ̀ lórí rẹ̀ ó pọ̀ já àti rẹ̀ rẹ̀ kódà àyà kùrá náà sọ àti sànẹ́bí náà sọ nínú ẹ̀ òun láyà tó sọ fún àlùsọ́tò bá kọ́ra àyà tó fọ́tìn pẹ̀lú àsìkò tó rán tẹ́jú kúrú lè jánnà sẹ́yìn olùkọ́ ẹ bẹ́ wà lè jánnà ni am àsìkò tó rán tẹ́jú kúrú lè jánnà sẹ́yìn olùkọ́ ẹ bẹ́ wà lè jánnà ni bàlámà yá àti kùn mọ́tàlú lẹ́ni masati wọn mọ́lẹ́ bá sá wọ́n tẹ̀ wá ẹ̀ ìnira gbá wọn mú àìrí ìtóná àìrí jẹ àìrí mu ọmọ ọba wọn wàásùlì sílù àlùwọ́n títì títí títí débi wípé àlẹ́bí kan sọ́njọ́ náà àtàwọn tí wọ́n tẹ̀lé pé àìrí ọlọ́run àwọn ìgbà àràsí ọlọ́run ó dé ṣùgbọ́n ìgbà wo làràsí ọlọ́run àràsí rẹ tó wí ìgbà wo ni súnmọ́ anábì náà tá anábì wàá sọ pé tọ́ àrẹsẹ̀ ọlọ́run kò súnmọ́ pẹ́kì ọ̀kẹ́tà pẹ́kì. ẹgbẹ́ náà wà lẹ́gbẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ yìí láti lè jẹ́ káàmì pé gbogbo tó bá bá wà náà lé ní. àmọ́ òun lòpọ̀ bẹ́ẹ̀ wà lìjẹ́ náà wàá lòpọ̀ kankan ò ní kàn ọ́ rárá o àwọn kankan ọ̀sẹ̀ ilẹ̀ sí wọn náà tí wọn náà tí ò ní jẹ́ nǹkan tó mọ̀ ọ́ náà. látara wọn kẹwàá yìí àwọn eléyìí jẹ́ nǹkan tí wọ́n máa jẹ́ èrè jẹ́ fẹ́ni tí ọba ṣe sùúrù àwọn nǹkan náà pọ̀ láàbà tọ́ka sí ṣùgbọ́n torí àsìkò ká mú ẹyọ kan àbí méjì sí i kéèyàn ṣe sùúrù yóò jẹ́ kí èèyàn jẹ́ kanú ẹ̀ tá àmàláyíká ọmọ sàdúrà fún jọ́gbìn àlùkìyàmù nínú Suratul Ra'd àyà twenty four wọ́n lọ́ọ́ sàlẹ́ àmúni alẹ́ ìkún bí máa sọ bàrùkún fàníìmà òkú bá dáa ọlọ́run sàlámù aláìkùm ọ̀la ọlọ́run kọ́ máa jẹ́ ti yín ẹ̀yin wo bìmá sọ̀bà kán pẹ̀lú tẹ́ fi ṣe sùúrù láyé lórí àwọn nǹkan tọ́kàn yìí tó bá rí bẹ́ẹ̀ fàníìmà òkú bá dáa mọ́tà ńlá àti bọ̀kan dáadáa tó bá yín o àbẹ́yẹ níbi ayé àwọn ga nǹkan mi tó jáde bẹ́ẹ̀ pé gbogbo ẹni ló bá ní tí ó ní sùúrù àti ìbọ̀tán dáadáa ni wọ́n máa ní. tọ́wọ́ wá bẹ́ẹ̀ àwọn nǹkan tó lè jẹ́ èrè jẹ́ onísùúrù ọ̀pọ̀ tá a lè kà tán àmọ́ kí wọ́n á lè tí máa ran ni lọ́wọ́ téèyàn máa lè fi ṣe sùúrù gbogbo ara là ń gbọ́ pé ká lè sùúrù dà ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ tó kálukú náà èèyàn máa gbàgbé wọ́n á ní nǹkan téèyàn ń mú lọ́wọ́ tí ó lè máa ràn yàn lọ́wọ́ bàbá ní àkọ́kọ́ nù kàtí yẹn lè ní lọ téèyàn lè ràn yẹn lọ́wọ́ lórí sùúrù òun náà ni máa ń bá tọkọ bí yàtọ̀ lè àyà ti dùn níyà òun náà ni kéèyàn mọ kí ni nẹ́tọ̀ ayé gan ọlọ ṣe ìrásà ayé ọlọ wo pé bóòlù ayé rí gan kí ni nẹ́tọ̀ ayé tọ́ ọ ti mọ nẹ́tọ̀ tí ọlọ́ọ̀bà lè fi ọlá dá ayé lé lórí eléyìí ọjà ìkànnì ọlọ́ọ̀bà tó sùn torí pé ayé nìyí nínú nítsọ̀ ayé òun ni wípé júbì láti àlẹ́ ìbílẹ̀ lọ́nà sápọ̀ wà àná wàhálà náà ni lọ́nà dábàáyé nítorí lọ́nà dábàáyé wàhálà náà lọ́nà dábàáyé ọlọ́run sọ pé wà á kúlì kọlì ìsánú ìnáka káàdì ọ̀hún ìlà ọ̀bìkà káàdì á ń wàhálà pàdé òun ọlọ́run kí ni wàhálà ẹ̀ kí n pàdé òun ọlọ́run kò sí sinmi láyè bákan náà àwọn onírànlá tí ọ̀bẹ ọ̀kan ni lọ́wọ́ sọ wípé ní ànàmọ́ àkọ́lápàlì ìsáà nàbì kábẹ́jì kọ́là ó tún gbé wa ẹgbẹ́ wàá nà ó káàdì ó yìí láwọ́ bì í káàdì á ń pàmùlà kì í gbogbo àwọn àtàwọn ẹ̀ tí ẹ bá dọ̀rọ̀ lè gbọ́ yé wípé ní ayé níjọ ayé náà ni wípé ìnira bẹnu ayé tí a máa ti gbọ́ yíwá wọn gbogbo tó bá ti jẹ́ èyí ò ṣe kí ni èyí ò lè fúnra rẹ̀ lọ́sí wọn bàbá mi pẹ́pẹ́ ní nínà máa dún ní abaláwo lábẹ́ ẹ̀kún bí a òbúùtù kámẹ́jìnà pọ̀ kálọ̀mọ̀ ẹgbẹ́ ayé yá àdánwò. kálọ̀mọ̀ ẹgbẹ́ àdìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ gbére kó ti jẹ́ wàhálà náà. ta òwú ẹ̀ bọ́ra yìí ṣe fi káwọn akọ̀wọ́ fi yẹn táwọn akọ̀wọ́ fi yẹn mu òun yóò jó kùtà lákọ̀ọ́kọ́ wípé ní mo ti jẹ́lẹ̀ àdánwò owó ti wá ta ẹ̀kọ́ ẹ̀ o ò ní gbé sínú ẹ̀ bá tún gbé sínú ẹ̀ ló tó máa dá wàhálà nílẹ̀ sílẹ̀ lánàá sùúrù tó fúnra rẹ̀ ní àkọ́kọ́ nìyẹn ti máa rán lọ. ìlànà ìlànà. ṣùgbọ́n tá a sọ yìí pé àwọn òní wọn ètò páyé ní oko ògbó lẹ́ni wọn ètò páyé ní wọn bá bàtà lẹ́ni wọn bàtà àwọn ńlá kan lálẹ́ pé ayé ẹ̀wá rí wọ́n wá wò pé kò sí ní alẹ́ tó kọjá nínú búdò ńlá tó ju kéèyàn lọ́kọ̀ ojú omi lọ jàmá àkìlọ́kọ̀ ojú omi wọn òun náà ní sẹ́ẹ̀rẹ́ òun ní wá rí òun ní kéèyàn látẹ̀mọ́ra kó ní sùúrù wọn ní pẹ̀lú ẹ̀rí pọ̀ bí ayé mi tọ́ba rí nínú àwọn àkàtúntò máa rẹ̀ lọ òun ní àrídí máa ń gbé àná dúníyà kullaha milikun lillahi ta'ala ẹ̀ríkà alìmánù bí anna dunya kullaha milikun lillahi ta'ala kíyàn onígbàgbọ́ nú ẹ̀mí ẹ̀ wípé ní ayé gbogbo ẹ̀yìn ayá ọlọ́wọ́ ọba àlejò ọlá lónìí jẹ̀má nígbà tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àlejò ọlá lọ́la yìí gbogbo ìnira tó bá kàn yẹn bẹ́ẹ̀ sọ pé ọ̀sẹ̀ yẹn ọlọ́run náà èyí ó ti darí gbogbo ẹ̀sọ́ ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bọ́lá náà ti dúró ẹ̀rẹ́ kan ọlọ́run wà má mi fún mi ní màtí fún mi nàlá ìdẹ́lá àpò oníjẹ́ ti yín fún ilé ayé àbíkọ́yẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́ látọ̀dọ̀ ọlọ́run náà bákan náà lọ́dọ̀ tó ń sọ bí àyàtà kálẹ̀ kan náà pé alẹ́ nílẹ̀ ìdá àsọ́bá tó kù sí gbogbo àti wá ti máa eléyìí yóò dájú gbogbo aláàmà àti ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run nítorí kò sí tó ṣẹlẹ̀ ń bẹ̀ téèyàn bá ti wá rí eléyìí náà lẹ́nu yóò máa ran ẹrú lọ́wọ́ láti lè jẹ́ kó ṣe sùúrù lórí wa àgbà tó bá ṣẹlẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ òun náà ni máa ní mọ́tò lè jàzá wàtàwá àgbàlá sọ́wọ́ kéèyàn máa ẹ̀sán àwọn olóòtú wa bí wọ́n máa ṣe sùúrù jàmá tẹ́ a mọ́ ẹgbẹ́ téèyàn bá téèyàn bá máa ládàá àbí ẹ̀sán tọ́wọ́ àfúnyàn lórí ìkankan àkàtẹ́yàn ṣe èyí ó ní láti tẹ̀ra mọ́ nǹkan náà tẹ ẹ rẹ pé ẹtọ́ ọmọ ẹtọ́ wọn gbà sálárì lóṣù yóò múra síṣẹ́ elébìrà tí wọ́n gbà wípé níta bá síwọ́ lálẹ́ o tọ́ bá ti kó búlọ́ọ̀kù ọgọ́rùn-ún ìdí báyìí ní oúnjẹ tiẹ̀ à tó náà sọ fún ọmọ ẹgbẹ́ owó ó sọ pé lẹ́nu kó wò múra bàbá mi lọ sẹ́tọ́ yẹ pé ó ṣe é kà búlọ́ọ̀kù kọ̀ọ̀kan lápèjúwe ibi wọn kó lọ́jì díẹ̀ blọọkù kọ̀ọ̀kan tó bá ti gbé bóyá wọn fi fifty naira ní ọdún káàtì ẹ ọ̀kan tí tó ń gbé lọ fifty naira àdìgbò wa fún àbáka fifty naira ọgọ́rùn àdìgbò ó ti dé ẹ ó ti five thousand tẹlifà ọ̀ àpọ̀jù àwọn tá a lè sì jì ní wọn àpọ̀ tọ́ ọ ayé kó sọ ní twenty naira gbà náà lápẹjù ẹ̀ wọ́n ti jẹ́ twenty naira òun náà bọ́dà kí wọ́n ní wọ́n san ten naira lẹ́yọ̀kan àwọn ìjọba tó wọn bá ti lè gbọ́ hundred ten naira hundred one thousand owó dé àkókò tẹ̀ wá ní níbẹ̀ bẹ́ẹ̀ lápẹjù ọdún twenty naira parí sọ́lẹ̀ kan ti ń jẹ́ two thousand naira ẹni pé ọ̀wá ní níbẹ̀ kọ́ akó márùn-ún kọ́ àrùn ọ̀gbọ́n sọ̀rọ̀ kọ́ lọ sùn kọ́ lọ pé ten ah twenty naira márùn-ún ọ̀dẹ̀ náà náà nù. àwọn ò yóò múra ṣiṣẹ́ òun kó mi lè ní pé tó wọn bá mi lè parí ẹ̀ ọgọ́rùn le yẹn ó ti tètè ṣetán kíákíá òun lè gbà kẹ́ torí kó ti pé two thousand tó wọn gbà bẹ́ẹ̀ náà ni ó sì wá ràn lọ́wọ́ kára rẹ̀ yá gágá láti rẹ̀ sì wá yá wa náà tóun náà bá ti máa tí bẹ́ẹ̀ torí pé wọn kékeré o láàdá bẹ tó wọn gbà lẹ́yìn tí kò tó wọn ṣe tọ́lọ́ náà wà lẹ́yìn pé ní ìmọ̀ adé wọn á nìyí náà mẹ́ta la ẹ̀sán tí wọn àbẹ̀tọ́ bá ṣiṣẹ́ àwọn wo ni alẹ́ ní ìlà sọ́ba àgbo àwọn kan ṣe sùúrù wọn àlẹ́ àwọn bẹ̀yẹn tọ́wọ́ pẹ̀lú tó sì ń kọ́nà ọba àwọn ọgbàrá ayé kó lù sùúrù wọn ṣe. bákan náà àdìsí mi náà tún wà bẹ́ẹ̀ tó lásìkò táyì òun náà ni àfikọ̀ bí usulil faraj kéèyàn oníkọ̀ kàtá ń pé inna ma'al usri yusra àná àbáyọ sí àdáwò tó bá láyé kó sáwọn àbáyọ sí tí a bá ti ní bọ̀kàtà sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́kọ̀ọ́ kò sí àdáwò tó bá ní láyé tí ò sí ìfọkàtà àbí tí ò sí ọ̀nà àbáyọ sí ìfọkàtà wà fọ́ púpọ̀ sí àdáwò tó bá ní láyé tí ò sí kíni tí ó sì ọ̀nà àbáyọ látara ilé ìlú iná ọ̀ràn ọ̀lọ́wọ́ láti lóṣù lórí wọn tó bá débọ̀. ẹni kọ́lọ̀ sọ̀rọ̀ aláàbùrá ni pẹ́kẹ́ ni ìnàmbá ìnàmá àlùmọ́sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìnàmá àlùmọ́sọ̀rọ̀ yìí sọ̀rọ̀. ọlọ́run ti kára pé ìnira o àtìlẹ̀kùn náà wọ́n jọ rìn bí ìnira bá wà lónìí yóò padà dìdẹ̀kùn lọ́la. ìyẹn náà bàjẹ́ kọ́lá sọ̀rọ̀ aláàbùrá ni fásitì ẹ̀ tọ́wọ́ wọn àníbi ọlọ́run àwọn àdáhùn tó bá wọn náà tí wọ́n darí ẹ̀ sílẹ̀ ní pẹ́kẹ́ bí wà wọ́n ṣe sùúrù ẹ wo àníbi wa yàkó nígbà tí wàhálà dé yusuf kò rí mọ́ dúnámì náà kò tó rí mọ́ kí ló rí pàṣọ́bùrù jẹ̀mí sùúrù náà ní sùúrù tó da náà lòwó ṣe jẹ̀mọ́ àṣẹ́gbà tó wá ṣe sùúrù ṣé ìtọ́tọ́ sọnù wọn náà kọ̀ padà kú dọ́ba ṣé kọ̀ padà lóore kú lóbi sọ pé àṣà mọ́ọ̀rù àyàtìyàní ìbí ìjẹ́bi àbẹ́ẹ̀dẹ̀ ó ṣe é ṣe pé kókó tó sọ̀rọ̀ mọ́bi lọ́wọ́ ti wáyé kọ́nà òkú wa kó gbogbo ẹ̀ padà wá jẹ̀mọ́ àsọ́nà wa dá padà bí ọ̀dá padà ẹ wà ọ̀rọ̀ tí ń sọ ọjọ́ náà ó ní ìnáma aṣọ bẹ́tẹ̀ wà ó sì ní ilẹ̀ wa ìbànújẹ́ tó bá mi tó ṣẹlẹ̀ sí mi kò sẹ́ni lọ gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa ká ṣe sùúrù táwọn ẹ̀dùn ọlọ́wọ́ bá ẹ̀lẹ́dùn ọlá òun lọ́ba ti máa ń rìn lọ lórí gbogbo tó bá dé bá ní. tá a bá ti ní eléyìí nínú ẹ̀mí yóò máa ràn wá lọ́wọ́ láti lè ṣe kíni láti lè ṣe sùúrù lórí wa ká tó bá ṣẹlẹ̀ sí wa. àwọn eléyìí náà pọ̀ tó yẹ pé òǹkà rẹ̀ òun náà lè gbà wá ní àsìkò tó pọ̀ ṣùgbọ́n nípa ilé ìtàbí dúró nínú ẹ̀ òun náà ni kéèyàn máa ronú àtàhámùn bí kíso ṣe sùn ọ̀bẹ̀rẹ̀ kéèyàn máa ronú nípa ìtàn àwọn tí wọ́n ṣe sùúrù lánàá kí lè rè gbé wọn tá a bá ti ronú lórí àwọn tó ṣe sùúrù lánàá kí ló jẹ́ ìjẹ wọn á gbé àwa náà á lè ṣe sùúrù káà ló lè bàjẹ́ wúrè tó ń jẹ ẹ wà nípa Ibrahim ọlọ́run ló yẹ pẹ̀lú sùúrù ẹ̀wù tó padà kágun ọ̀rọ̀ ẹ̀ ẹ wà nípa Nuhu ó náà ṣe sùúrù ẹ̀wù tó kágun ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn wọ̀nyí wọ́n ṣe sùúrù wọ́n sì padà rírè jẹ ẹ wà lẹ́yìn musa ó ṣe sùúrù lórí kíni lórí wàhálà tó bá fẹ́ràn àdọ̀ fìdáwó náà ó ṣe sùúrù lórí wàhálà tó bá fẹ́ràn àdọ̀ àbáni ìsirayíla látara bẹ́ẹ̀ ó ṣàṣeyọrí olùṣẹ́jẹ́ torí ìdí eléyìí káwa náà jẹ́ kan nínú ẹjọ́ máa ṣe sùúrù ká sì máa ronú lórí àwọn ẹni tó yẹ kíni lórí àwọn ẹni tó ṣe sùúrù lánàá tó jẹ́ sàn wọn látara bẹ́ẹ̀ àwa náà jẹ́ kan nínú ẹ̀tọ́ náà wà ní ìgbẹ́ ọlá lóyún wípé. ṣe wọn oore ni ó padà máa já sí fún wọn. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run yóò máa jẹ́ tiwọn nínú àdí ìyàwó Aisha ó lá Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ pé wáyé pé ìyàwó bí àdìsí àwọn ọmọ sálámà. a yi yìí níjọ́ òní ṣùgbọ́n àdéhùn ń kan ara bẹ́ẹ̀ nígbà tí ẹni tó jẹ́ ọkọ rẹ ti ṣe ọkọ tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ nígbà tó náà jáde láyé ó bẹ̀rẹ̀ sí banújẹ́ ó bẹ̀rẹ̀ sí banújẹ́ gbàtí ń banújẹ́ ànábì sọ kí ló àdúrà táwọn anábì kọ anábì kọ lọ́kọ́ Allahumma ajirni fi musibati wa khalif li khayran minha kọ́lọ̀ kọ́sánmílẹ̀sán ńláńlá lórí mùsùlùmí àkọ́bá yìí bákan náà kó sì pààrọ̀ nǹkan ẹ̀mí tó lóore fún mi yìí tó gbà lọ́wọ́ mi lọ. ẹ̀rí yàrá pàtàkì àlọ́ gbàgbọ́ pàtàkì wájà Rasulullahi sallallahu alaihi wasallam ẹ̀dá kò sá fi ọkọ̀ tó kọ́ ọ́ lẹ̀ sáré ń gbà níbi àlejò ló para bẹ́ẹ̀ jàmá àbá àlẹ́ bá yọ̀gbà ló fi fẹ́sí pé nǹkan tó bá wọ̀ náà ti kùtì ẹ̀ náà bàjẹ́ tó bá ti gbà yí pé kò sẹ́ni tó jẹ́ ọba ọgbẹ́ ọlọ́run ọba lọ ọlọ́run ó fi padà bí wọn pé ńgbà tí mo gbà àwọn gan oore mo fi ṣe fún ọ oore náà ló fi ṣe fún ọ kò sí nǹkan tó bá ní láyé tọ́lọ́wọ̀ ní aburú tó ju ìmùlọ́lọ́dọ̀ bíi tí òkè kà ọkọ pọ Ọlọ́run tún ní ìtọ́ tó jù lọ lọ́dọ̀ tó ṣe wípé èyí tó ṣe fún ọ kékeré òun ká ńlá ọmọ bàá ṣẹlẹ̀ sí ọ nígbà tó bá ti ṣe sùúrù Ọlọ́run fi kékeré òun ló fi kọ́ di ńlá kí ńlá ọmọ bàá ṣẹlẹ̀ sí ọ lọ́gbà tó wọn náà bá ti sọ̀tún tó tó yáni lẹ́nu torí ìdí eléyìí àwọn àwọn èèyàn ń pè wá sí ká máa ṣe sùúrù látara bẹ́ẹ̀ Ọlọ́run tẹ̀síwájú ọlọ́ni inna safa wal marwa náà. inna safa. Marwa àwọn àyè méjèèjì àyè tá à ń pè ní Sọ̀fà àti Marwa ọlọ́run ní àwọn méjèèjì tá a sọ yìí bí ṣáà ìrìnlá nínú àwọn àmì ẹ̀sìn ọlọ́run ọba lọ́wà ẹ̀rí pé ẹni tó bá ṣe ájì nínú àwọn ṣe ájì náà ni kéèyàn ó rìn Sọ̀fà àti Marwa ẹ̀rí pé ara ṣe ájì lọ́wà tó yẹ pé èèyàn ó rìn lẹ́ẹ̀méje èèyàn ó kun òkè sọ̀fà àárín ibi tí wọ́n pè ní sọ̀fà bó tẹ̀kẹ́ sí wípé gẹ́gẹ́ bí kátà ń gbọ́ wọ́n níbẹ̀ náà lé ní wọ́n lè ò lè mà gẹ́gẹ́ bí gbàtí òfurufú kankan bẹ̀ náà. ṣùgbọ́n tí ń jẹ́ bí tí ń jẹ́ sọ̀fà yìí wọ́n ti bá dúró lórí ibẹ̀ èyàn ọbẹ̀ lọ́hùn èyàn wà bẹ̀rẹ̀ ìrìnyà láti bẹ̀ èyàn máa rìn lọ èyàn máa rìn lọ téèyàn bá ti máa dé àwọn àmì kan bẹ wọ́n fi àwọn oríṣiríṣi sáyẹn wọn lò láwọn àsìkò kan kọ́ ṣáájú náà ẹ̀dá àdúgbò àdúgbò abẹ́rẹ́ bàtà láńdà rẹ̀ fúra dé kọ́lọ̀ kọ́kà náà kọ́kà ètò ìṣáájú lọ́dún yìí kọ́kà kọ́kà ètò ìṣe múra lọ́dún kò kéré nínú tí ọlọ́run bá yẹ kọ́lá lè ṣe iṣẹ́ ọlọ́run bá yẹ kí wọ́n á ṣe bó ṣe wù ní àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn náà iṣẹ́ pé ọlọ́run ó láti ṣe nígbà sínú ọ̀rọ̀ fún wa ṣùgbọ́n náà lè ta kánú tíra àtàwọn tí wọ́n ti lọ tó jẹ́ ká mọ̀ wọ́n jẹ́ pé wàá pé tẹ́lẹ̀ ṣáájú bíi ọ̀dà bíi green òun náà ló kú bẹ̀ báyìí tá a bá ti débi tí ọ̀dà green wà á rárá jẹ́ green wa ó yára díẹ̀ pápá nílẹ̀ ọkùnrin yóò rárá pọ̀ ṣẹ̀ṣẹ̀ díẹ̀ tọ́ba yẹn tó débi tí àmì green yẹn parí sí náà tó bá tó yẹ dé mọ́rúwà yóò tọ́ra máa rìn lọ díẹ̀díẹ̀ kò ní sáré lọ́kùnrin tí ó tún dé òkè tí ó tún dé àyè tá à ń pè ní mọ́lúwà nígbà tó bá tún dé àyè tá à ń pè ní mọ́lúwà yìí ó ti ṣe alákọ̀ọ́kọ́ nìyẹn nínú méje tó bẹ́sẹ̀ nínú àṣìṣe àwọn aláàjì mi òun ni wípé lílọ bíbọ̀ lòun ẹ̀sẹ̀ máa kà lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ sì ni lílọ ẹ̀ọ̀kan ni bíbọ̀ ẹ̀ọ̀kan ni méjì ni tó bá yẹ kó lọ́wọ́ ìbẹ́ta lọ bí ó sì ṣe é nìyẹn lóbi kẹ́sí pé tó bá bẹ̀rẹ̀ láti sọ̀fà mọ́lúwà ní ó parí ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ní sọ̀bá mẹ́rùwà ni ó parí ẹ̀ sí. torí wípé lílọ bíbọ̀ àbí bó ti jẹ́ sí pé ẹni ká tó wò lílọ ẹyọ kan bíbọ̀ ẹyọ kan ọdún méjì abẹ́ ẹ̀kọ́ ni bíbọ̀ yẹn padà síbo ó padà sí mẹ́rùwà ó túmọ̀ sí pé ó ní sọ̀bá náà ni ó parí ẹ̀ sí àbọ̀ ẹ̀. ìyẹn ni pé lílọ àkọ́kọ́ yóò parí sí mẹ́rùwà dídarí padà lẹ́ẹ̀kejì yóò parí sí sọ̀fà pàtí wọn á lọ tí ọmọ bá wọn ẹlẹ́ẹ̀keje rẹ̀ parí sí tiẹ̀ ní ọmọ rẹ̀ lè lórí sọ̀fà padà torí ìdí eléyìí ọlọ́run sọ fún wa pé ká lọ má b Nawawi gbogbo ẹni tóun náà bá tún wá gbìyànjú tó bá tún wá lọ lè ṣe àwọn nábìlà àwọn èmi lórí èyí tó jẹ́ ọ̀ràn yẹn fún nínú sọ̀bá àti márùwà tó tún wá ṣe àwọn nǹkan tó tún jẹ́ èmi lórí ẹ̀. àlímù onímọ̀ ni ẹ wo bí ọlọ́wọ́ bá àlejò láti sọ̀rọ̀ tá a bá wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lábala bíi ọba àlejò láwọn ní ṣáàkì lòun owó dúpẹ́ ó wá múlò yìí pé ni iṣẹ́ tó o ṣe tí wọ́n rò pé ọlẹ́tọ̀ọ́ sí fún ọ ọlọ́run mọ̀ pé sí kò ní dúpẹ́ nìyẹn iṣẹ́ tí wọ́n mọ̀ pé bọ́lá náà ń kọ́kọ́ pé ẹsẹ̀ yẹn arẹ àdìmù ni wọ́n mọ̀ gbogbo àwọn ìgbékalẹ̀ ọlọ́run ẹ̀wọ́n náà wà nípa láti gbékalẹ̀ wọ́n á ní òun ọlọ́run máa ṣáàkì ìrọ̀lẹ́ àdìyẹ òun ọlọ́run ọba ọba tí ó dúpẹ́ fún ni lórí ta bá ṣe ni kọ́dà àlímọ̀ òun sì máa ń tà ṣe ta lẹ́tọ̀ọ́ sí kó wọ́n dúpẹ́ lórí ẹ̀. ẹ̀rí ayà yìí nínú kátà àbá tọ́ka sí nínú tó fà á tó wáyé wọ́n ní àwọn kan nínú àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n rí wípé sọ̀fá àti márùwà ó jẹ́ àwọn àyè kan tó yẹ pé lásìkò jà yìí kọ́nà tó gbà nẹ́bì dìde lásìkò wà tó ń ṣẹbọ dáadáa nílùú mọ́kà àyè yìí ìgbà tó wá di gbọ́dọ̀ ń gbà débi dìde pàápàá jùlọ ọ̀rọ̀ àjì ó náà tún wáyé òfin àjì wáyé ó wá gẹ́sí wípé nínú omi tán ti fẹ́ máa ṣe jẹ́ àjì ọ̀rọ̀ sábà àti mọ́lúwà bẹ́ẹ̀ kíní yìí wá ń dààmú àwọn sọ̀hábà nú ẹ̀ bíi pé àà àyè yìí àyè táwọn gbèbèrè náà máa pálé nípìnlẹ̀ yìí ṣé kèsè bá àti tó fẹ́ máa ṣe tọ́jú ọmọ wọn báyìí ìyẹn ni ọlọ́wọ́ bá rí kọ́lá fún pé inna Safa wal Marwa min sha'airillah eléyìí tẹ́ ẹ fẹ́ ṣe tọ́lọ́run ni o kèé ṣe kíni o kèé ṣe ti tẹ̀sù kèé ṣe tẹ́bọ́ kò yé wa àdìsí yìí nínú ẹ̀ nínú ọ̀rùwáyà kan èyí tọ́wọ́ tọ̀dọ̀ ìyàwó Aisha pápá jùlọ àbáwa olúwa olóńgbò alọ́dọ̀ yà wá ṣà kọ́ọ̀lá ó ní kúlùtù bọ́lá ọba yà wá ṣà pé àrọ̀ àìtì kọ́ọ̀lá ọ̀gbọ́ àìtì àlá tó orí ọ̀rọ̀ náà fún ọkọ̀ iná sọ̀fà wà lùmọ́rùwà mí ṣà áìrì là tó wá ká àyà débi àyà tó wọ́ bàbí yìí má kí ni wọ́n rí sí ó ní kúlùtù wọ̀ yìí má àlá àdín yùnà ńlá yàtọ̀ wọ́ bàbí ìmà olùkọ́ ní bèbè ṣe wọ àyà náà o mo rí wípé ní kò sẹ́nìkan lórílẹ̀ tó yẹ kó máa rọ pirikáàyè náà bàbá láti Aisha ìyàwó Aisha wa sọ pé ah, ní àbí sàmà kúlítà nítorí sọ pé sọ̀rọ̀ dáadáa wọn wúlò tó jáde lẹ́nu hmm? yá na ọmọ yá yá na ọkùtì yá na ọkùtì ìrẹ́ ọmọ ìyá mi pírípẹ́ nìyí ọjẹ́ ọmọ àǹtí ìyàwó Aisha ó ní nà aláwọ̀kárátì alama awalta ha àléyìn kánà tí fàlà jùlọ àléyìn aláyàtọ̀ wà bàbí yìí mà tó bá yẹ pé lórí nǹkan tí wọ́n tú ọ̀rọ̀ yẹn sí ni a lè pé kò ní sí ẹsẹ̀ fún yàn lórí pé kéèyàn ọ̀rọ̀ kiri ká rẹ̀ wàlákì nà ṣùgbọ́n òfin náà máa fáwọn ansọ́ọ̀rù àwọn aráàlú mọ̀dínà káánú kọ́bílà á ń sílẹ̀ mú kó tó di wípé wọ́n gba islam káánú ìlúna lèmọ̀nà ti tọ̀gíà alẹ́ ti káánú yàgòdú nà á. yẹn ni wípé àwọn òòṣà àwọn àga tí wọ́n máa jọ́sìn fún àwọn àyè wọn wọ́n máa gbé sí wọn gbé pamọ́ sígbà náà. ó wá bá tí wọ́n fi máa gbé àyè náà tí wọ́n máa gbé tóbi tó máa pálé wàkàlà من náà lè ha yàtà harrods anya tó bàbí sọ́ba wà lùmọ́rọ́wà wọ́n lè lọ́wọ́ fún àtàwọn tó wá ká sẹ́sẹ̀ wípé ní káwọn ọmọ ọ̀rọ̀ kiri ká sọ́ba àti mọ́rọ́wà pàṣẹ àdúrà dárí kà Rasulullahi sallallahu alaihi wasallam wọn lọ lè bẹ̀rẹ̀ lọ́dọ̀ níbi bàkọ́lù wọn ni yà Rasulullah iná kò ná yàtà harrods àwọn ká sẹ́sẹ̀ o anna tó bàbí sọ́ba wà lùmọ́rọ́wà fil jahiliyya torí wípé ní káwọn ọmọ ọ̀rọ̀ kiri ká sọ̀fà àti mọ́rọ́wà ilé ọmọ ọ̀rọ̀ kiri ká níjà yìí fa ansalallahu azza wa jalla ẹnna sọfà na rasulillah sallallahu alaihi wasallam àtọwáàbù bẹyìn mà àníbi wá sí ní súnà yìí pé ká máa lọ lè tọwáàbù ibẹ̀ inú ká máa lọ lè rìn sọfà àti márùwà nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ fi sílẹ̀ nígbà téèyàn bá lóun kò kún bẹsẹ àjì àbò kò bẹsẹ múra gẹ́gẹ́ bọlọ wà lẹkọọ láti fún ẹnìna sọfà wà lẹmọrọ wa ká ṣe ẹ ká rìn sọfà àti márùwà nínú àwọn iṣẹ́ ìjọsìn téèyàn máa ń ṣe ni o gbogbo tó abẹ́ ṣe hajj abẹ́ ṣe múra fàlàjù náà àlè ayé tó wá fàbí yìí kì í ṣẹ̀ṣẹ̀ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kà á ṣẹ̀ṣẹ̀ ẹ̀rí pé ayọ̀ ń kọ́ mọ́ra tó bẹ́ẹ̀ ṣe fẹ́ kà á ṣẹ̀ṣẹ̀ ìpè à ìkásírù jà ìdímọ̀ ni kì í ṣe táwọn ọkùnrin wa lọ pàlẹ́ tó bá fẹ́ jàmá. ẹ wo àwọn ìta abẹ́ fi jọra wọn níbi ayẹ̀ jàmá ronú àwọn sọ̀hábà bí wọ́n ti ronú wípé nǹkan tó yẹ pé báwọn ti máa ń ṣe é náà lélẹ́yìn lásìrò ìjà yìí nígbà tó lọ ti gbé alẹ́ nídìde ìkọ́ yẹ káwọn lè máa ṣe é bẹ́ẹ̀ mọ́nú Islam ẹ wò ká ṣé bóun sì wọ́n dúró sí sí yí pé bó ti bá àwọn bàbá láàrin wọn ti ṣe ìjọsìn náà lọ́wọ́ sí rẹ̀ ṣé bí gbogbo ẹ̀ náà ni wọ́n kó sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lórílẹ̀ yìí ó ní àá má jẹ́ kóró òdílé yín ó parẹ́ báwọn bàbá yín ti ṣe àṣà ní àṣà ọ̀pọ̀ ọ̀pápọ̀ mẹ́sìn tẹ̀ríkà wọ́n ti fi àṣà lénìí wọ́n ti fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ́lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ ti dára bẹ́ẹ̀ ó ti sòwò ká ti sọ ẹ̀ dẹ́lẹ́bọ ẹwà àwọn sọ̀hábà torí ọlọ́run àwọn sọ̀hábà ronú ẹ̀rú bà wọ́n. títí débi wípé náà nǹkan tí àwọn ọmọ pọ́nlé tó jẹ́ pé ààyè òòsàn kó tó ní pé wọ́n ànábì yìí lójúṣẹ́ kí àwọn ọmọ bẹ̀rù láti pé káwọn tó lè máa jọ́sìn láàyè náà kó tó wá lè jáyé àyè táwọn tó ọ̀rọ̀ ẹ̀sìn kó tó wá ní pé bọ́lù wọ́n ti rí ẹ̀rí lórí wípé òsàlé bàbá rẹ bọ́ ọ bá ti bọ́ ò lè wúlà láyé àbí bọ́sàlé bàbá rẹ tọ̀ bọ òun ni òjò oríṣẹ́ ọ̀rọ̀ òdílé yín tó ṣe òun ni òjò bímọ ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àṣà tó jẹ́ pé ìsìláàmù takò gbogbo tó ti lọ nú ẹbọ gbogbo ẹ lọ́pọ̀lọpọ̀ wọn ni wọn tún yí padà lẹ́nu wọn ti wá sọ àṣà wọn ti sọ di ẹbọ wọn wá fi ẹbọ sínú àṣà láti má lè jẹ káwọn èèyàn wọn fi lè kà á sí pé wọn ń ṣẹbọ wọn wà ní kọtsọ làwọn gbé lárugẹ kódà ó lè títí ó lágbára títí débi pé ní a ti ní àyájọ́ ọjọ́ àṣà lágbàáyé jẹ̀mọ́ kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ju ọdún ẹbọ lọ. torí ìdí eléyìí ká kíyèsára níbi ìfẹ́ wípé bá bàbá bàbá ti ṣe lọ́jọ́ àlè ìbílẹ̀. àwọn sábà rẹ̀ wọ́n bá wọn filẹ̀ o èyí tí wọ́n bá rí wípé àbí èyí tí ẹ̀rí bá wà fún wípé ní kèé ṣe ẹbọ kèé ṣe ẹ̀ṣẹ̀ kèé ṣe téèyàn gbọ́dọ̀ ṣe òun ni wọ́n máa ń ṣe o òun náà lọ́tàtàkò síbi ẹni tó ń náà rẹ̀ gẹ́gẹ́ bí àbá tí wọ́n sọ fún pé ìlànà ilé òun àti rájìtà nẹ́bi tó ní kọ̀dá tí ó ní kò sí lọ́kàn pẹ̀lú pàdísì kẹ́lá yìí fún ẹ̀yin lẹ́nu wàhálà tẹ́kùn ráìsì pẹ̀lú pàdísì lọ́dọ̀ yìí fún káàkiri kò sí ní wákàtí àwọn obìnrin ṣiṣẹ́ wàhálà wọ́n ní pẹ́lẹ́ ilé àdìs lọ́lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní pẹ́lẹ́ ilé ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ṣé wọ́n ṣe lébẹ̀ wọ́n ò ṣe lébẹ̀ wàhálà wọ́n ṣe lébẹ̀ ṣùgbọ́n àwọn alẹ́ nìkan náà wọ́n máa sọ fún wa pé kò sí dọ́kà àgbàlá àdìsí dọ̀yì kò sí dọ́kà àgbàlá àdìsí mọ̀ọ́dù àbí kókò àwọn ọ̀dà láì mọ̀ká ẹ mọ̀ wípé ọmọ èèyàn àdúhùn má jẹ yíyá náà ni wọ́n jẹ́ nítorí ọba ti mà ní máa mú nǹkan náà lọ́ta ni tó bá mọ̀ á tó bá mọ àǹfààní tí ń bẹ́ẹ̀ bí nǹkan yẹn kò ní mu lọ́ta ìmọ̀tẹ́yìn ọba mọ̀ kò ní mu lọ́ta tọ́ bá ti mà á ó lè ṣàlàyé tinútò ní ẹ̀ ẹ bá wọ̀ yẹn ìgbọ́n máa fẹ́ àwọn ọmọ wàhálà tó bá wọn káwọn pàtì kan tó ewé lè ewé lè má kékeré ìbò lọ́dọ̀ yìí òtún lọ́jà pàtì pàtì lọ́dọ̀ ìbò àìmọ̀ ká ní dààmú rẹ̀ torí pé ìtọ́ jẹ́ àtẹ̀jí tó jẹ́ sọ́ọ̀sì wa táwọn fi ń gbé àlámà yọ̀rọ̀ òfin ẹ̀sìn kalẹ̀ a gbọ́dọ̀ wádìí pé sódodo ni lóòótọ́ àbí èso òru ṣé bẹ́ẹ̀ sì wọ́n di aré lónìí ó di ijó ó di orin wọ́n sì pẹ́sì làwọn ṣe ẹ̀sìn ṣe lè jẹ́ jó jàmá àbí bàbá wọn sọ́lásí bí màá bá ti kẹ́ráka àtẹnu ráka mẹ́rin tá a bá sálámà á sì padà bá àdìsí jàmá á sàn ẹ dẹ́kun wọn á délé ìjọsìn tiwọn àwọn ẹjọ́ kan ti kọjá àwọn ijó thirty minutes kọjá tó tó wọlé bí ijó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ló kù tọ́ba bẹ́ẹ̀ àwọn five minutes ló ijó wọn fi wáyé wọ́n á bá ijó fifteen minutes ẹlẹ́kùnkùn ló sì ṣáájú thirty minutes jẹ́ o ẹ ta ló lù fún un àbátẹ́wọ́ àtẹ́wọ́ mélòó ni wọ́n ti pa kótó dé àtẹ́wọ́ mélòó ni wọ́n dá padà ìyẹn náà ló jẹ ká mọ̀ pé kẹsẹ eh, àwọn kan tí wàá ti sẹẹsì ṣùgbọ́n ìtọ́ jẹ́ ẹ̀sìn ẹ̀rí wípé dandan ni ọba alákà mẹ́ta dandan ni kọ́ ọ̀sán yẹn ọ̀kan padà tọ́wọ́ ẹ̀ pé yẹn tọ́lọ́ ọ̀nà bá ló o alákà méjì ni ọbẹ̀ yẹn ọ̀kan dandan ni kọ́ ọ̀sán kásí padà torí ìdí eléyìí alámàlú ọ̀rọ̀ ẹ̀sìn ṣe tá a máa fi ọpọlọ ṣe kì í ṣe tá a máa sọ pé ó ti wà lásìkò a gbọ́dọ̀ ṣe ní ìbámu bọ́lá ọba àdìgbọ́lá tó gbé ẹ̀sìn kalẹ̀ kò tèmi ká ṣe pẹ̀lú ìyọ̀ǹda ibi náà láàdúró lẹ́ni àwọn tó máa tẹ̀síwájú nínú ayé àmì tuntun tẹ̀lé nínú tẹ̀síwá tó máa tẹ̀síwájú ní àárọ̀la abẹ́rẹ́ bàtà lánàá yíta kọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ kúrò láti tẹ̀síwájú sàyẹ̀ nǹkan wá sí wọ́sọ́lọ́ bá wà láti ìgbà Muhammad wàlá àlè wàsá ìwọ̀sẹ́lẹ̀ tábà jẹ́ ìgbà méjì adáwọ̀ rẹ̀ kápẹ́ wájú bẹ́ẹ̀ ni a bá sì ní ìbéèrè lọ́dọ̀ àwa obìnrin kọ́dà ọ̀rẹ́ mẹ́jẹ mẹ́jẹ tó jáde ṣẹ̀